not the white tí funfun bá wá tó ló ń fẹ́ gba Islam wọ́n lè torí àwọn mọ́ṣáláṣí wọn ti dààmú lamẹ́ríkà tọ́ ọkùnrin yóò yé bẹ́ẹ̀ wọn yé wà lórí bẹ́ẹ̀ wọ́n sá ń preach Islam láàrin dúdú títí tó fi lọ sí hajj gbà tó dé hajj tí wọ́n ń ṣe tawaf ó rí i pé kò sí ẹ̀yà alẹ́ ayé tí ò sí bẹ́ẹ̀ dúdú ni funfun ni China ni Russia ni England ni America ni Germany ni France ni everybody is there. wọ́n á ń béèrè pé is this reality? Ah, kí ló tún ju eléyìí lọ ní reality ojú rẹ̀ òríran ni nígbà tí èsì drama àbí imagination pé Islam tún gbogbo àgbáńlá yìí ni nígbà tọkùnrin yẹn padà sí America lọ́ba change the preaching rẹ̀ pé Islam is the religion for the universe báyìí ló bẹ̀rẹ̀ sí ní pé àwọn funfun náà ṣẹ̀ṣẹ̀ islam Suhaib Rumi ẹ lákun ẹ̀yin tẹ̀ ń bá tara yín jẹ tẹ̀ sọ pé tẹ̀yin náà ń ṣe ti gbogbo àgbá ńlá yín ni ẹ mú example wa o ìgbọ́lọ̀ ọ̀ràn ànábì Musa sẹ́ni tí èso ọmọ Israẹli ẹ̀ ní rí tètè tètè tẹ̀sí yín tí ó fi hùwò torí pé ànábì Musa sọ jáde gbangba páwọn ẹni tọ́lọ̀ ọ̀ràn mi sí ni ta ni àwọn ọmọ Israẹli ẹ̀yin náà sì rí ńgbà tí wọ́n jáde nínú òkun tí wọ́n rí àwọn ẹni tí ń forí balẹ̀ fóòsà sanabi musa pè wọn ipe ẹ̀pọ̀ sàtì ńṣe ní kọ̀ fáwọn èèyàn ti ẹ̀gbẹ́ ẹ má yí àbí àwọn eléyìí o àwọn eléyìí ò ríran o ó kí wọn ò ríran ẹ̀ sísọ fún wọn páfọ́jú ní torí pé ọlọ́run anabi musa sí wọn ni. tó bá jẹ́ pé ẹ̀sìn gbogbo ilé ayé ìnitọ́lọ̀ fi rán anabi musa kí ni anabi musa ń wòran táwọn kan ṣẹbọ sọlọ bákan náà anabi isa tó ń pè ní jésù ẹ̀rí pé tó náà ibi tó lọ́rùn rẹ̀ sí ní àwọn tani àwọn ọmọ Israel àwọn ọmọ Israel àwọn sọ pé àgùntàn tó sọnù ní ọmọ Israel rọ ni ilé ìtàlùkùránì fi yé wa lòdodo torí pé wa idh qala Isa ibn Maryam ya bani Isra'ila ya bani Isra'ila kìí ṣe ya ba'da bani Isra'ila ya bani gbogbo ẹ̀yin ọmọ Israel inni rasulullahi ilaykum ìránṣẹ́ Ọlọ́run mo jẹ́ gbogbo yín so eléyìí túmọ̀ sí wípé anabi isa aleyhi salam àwọn ọmọ israẹli lápapọ̀ lọ́lọ́run sí kò rán sí ẹlòmíì yàtọ̀ sí àwọn ọmọ israẹli yàtọ̀ sí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tọ́lá ni wa ma arsalnaka illa rahmatan lil alamin wa ma arsalnaka illa kaafatan lin nasi bashiran wa nadhira gbogbo ilé ayé la sí. adúpẹ́ fọlọ́ ẹni tí kò bá tí wọnú islam kò ní máa dùn tó wà nínú islam ẹni tí ò bá ti ṣe islam kò ní máa dùn táwọn àárí lórí à ń pè ẹ̀yin náà tẹ̀ ti gba islam ọjọ́ ń lọ o ẹ̀yin náà tètè gbà o kó tó di pé bàálù rẹ̀ ó gbéra o torí tí bàálù bá gbéra tí èèyàn ò lè sẹ́wọ́ sí kó dúró o ẹ gba islam o kọjọ tó lọ́mọ yín lọ́tàn o àyè sì wà o kò tí ì ha o ẹ̀yin náà bá wa ṣe islam tẹ̀lé bá a sóríire. So àrí Suhaib arumi rumi ọ̀kan nínú àwọn Romans àrí Bilal Al-Habashi àrí Bilal Al-Habashi ọ̀kan nínú àwọn Áfíríkà aṣojú wa àgbà Bilal alhabashi habashi bákan náà àrí Salman alfarisi farisi ọ̀kan nínú aṣojú àwọn Furs àwọn Persian àṣírí Abubakar ní Siddiq. aṣojú àgbà fún àwọn àràn lárúbáwá islam ẹ̀sìn gbogbo àgbà ńlá yìí ni islam kó gbogbo àwọn èèyàn ìjọ tó ti pínra wọn ọ̀jọ́ra wọn ẹ̀yà wọn ọ̀jọ́ra wọn èdè wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó kó gbogbo wọn jọ sábẹ́ àṣìá la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam ẹ̀yà mẹ́yà kú èdèmẹ̀dẹ́ sálọ kíran ọmọ ara rẹ̀ ó pòórá láàrin àwọn mùsùlùmí nítorí pé gbogbo wọn wọn di nǹkan kan náà wọn di ibadullah muslimun wọn dẹrú ọlọ mùsùlùmí torí ẹ ló sì wá nínú hadith eléyìí abu dawud tó gbé jáde anabi ni laysa minna man da'a ila asabiyyati kò lè jọkàn nínú wa o ẹni tó bá ń pèpè lọ sí di ẹlẹ́yàmẹ̀yà wa laysa minna man qatala ala asabiyyati kò lè jọkàn nínú wa o ẹni tó bá ń tìtorí ẹ̀yàmẹ̀yà jagun wa laysa minna man mata ala asabiyyati kò lè jọ́kan nínú wa gbogbo ẹni tó bá kú sórí ẹ̀yàmẹ̀yà kò lè jọ́kan nínú jọ anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo olùtàwọn mùsùlùmí ń gbé ọjọ́rùkọ mímà nígbà tí islam ti gba gbogbo ẹ̀ àfikún ọmọ akọ ẹnikẹ́ni darul islam ìlú islam orúkọ tí ìlú máa jẹ́nu tí gbogbo yẹn bá gba islam yóò di daru al islam gbogbo mùsùlùmí tó bá wọ̀ bẹ̀ láì bìlà pẹ̀lú èdè rẹ̀ láì bìlà pẹ̀lú ìran rẹ̀ láì bìlà pẹ̀lú ìlú tó ti wá aṣọ ti di ọ̀kan nínú àwọn ará dàrú al-islam. tàbáwò lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti esi islam kó máa jẹ́sìn fún gbogbo èèyàn a rí i pé islam ó mú kí gbogbo mùsùlùmí ọ̀dọ́gba ẹnìkan oju ẹnìkan lọ lábẹ́ ìbòjì ẹ̀sìn islam islam gbogbo àdìsọ́kàn burúkú eléyìí ń bẹ fáwọn èèyàn ní ayé eléyìí tí máa mú kọ́kọ́ máa wúra wọn kó ń dájọ́ ẹlòmíì lọ eléyìí tí máa mú káwọn èèyàn kó wọn máa fi ẹ̀yàmẹ̀yà bára wọn lò gbogbo ẹlẹ́sìn islam ló bàjẹ́ ẹnikẹ́ni tí ẹ̀yàmẹ̀yà bá ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìmá wúra wọn ìmá jọra wọn lójú ìmá fira wọn ṣe ẹni tó dájọ́ àwọn èèyàn míì lọ á rí i pé gbogbo nǹkan burúkú yìí islam takò ní islam gbógun tì ní islam hadànù tóró fi hàn wọn ó ní gbogbo yín àtàrà ádámà lọ́lọ́run ti dá yín gbogbo ẹni tí máa ti ara ẹ̀yà rẹ̀ tó bá fi ń pera rẹ̀ ní nǹkan kan tí ọ̀já ma ẹ mú ìpẹ́ dàlù lójú ẹ mú ìpẹ́ dàlù lójú ẹ kàn lábùkù ẹ kàn lábùkù gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam sì sí ẹni tí wọ́n ń pèpè lọ sídìí ẹ̀yàmẹ̀yà ìhòòhò bàbá rẹ̀ ní ẹ pé ó gèjẹ́ ànábì ni ẹ má lórúkọ míì fún ìdí bàbá rẹ̀ ẹ pé ìdí bàbá rẹ̀ lórúkọ rẹ̀ pé ó gèjẹ́ kábùkù lè bá kàn kò sáyè fẹ́ yàmẹ̀yà nínú Islam kí ni nǹkan tí mo fi dáa ju ọ lọ kí ni tí wọn náà fi dáa ju mi lọ gbogbo wa kankan náà ni wa kí ni ìtumọ̀ kọ́ máa wúra rẹ pé wọ́n nìkan ọ̀ màlúù mi ni ìlú rọ kí ìlú náà já ma tọ́ba lọ wọ́n náà ìlú náà gan kí lọ́ọ́ láyé wọ́n èkúkú yàgbẹ́ lù tìyín àbẹ́ ẹ̀kọ́ ni kò sí pọ̀tọ̀pọ̀tọ̀ lù góòlù mọ́lẹ̀ irọ́ lásán gbogbo tí ọ̀já ma kankan làwọn èèyàn máa ètò ọjọ́ wọn ò ní torí lọ àwọ̀ ọ̀rẹ́ ọ̀dá ẹlòmíì lọ àwọ̀ ẹlòmíì òsì sọ́dẹ ní ẹ̀yà rẹ kò dájú ẹ̀yà tẹlómìn lọ ìran rẹ kò dájú ìran tẹlómìn lọ ìlú rẹ ọ̀sọ́dìn kankan kọ̀sọ́dìn kankan bí ti wùlò kéré ma ó mọ mi ni ọmọ Lagos irọ́ lásán Lagos kìnnì ó mọ mi ni ọmọ Akwanga Akwanga lásán kí ló já ma ó mọ mi ni ọmọ Mungunu Mungunu kìnnì kí la fẹ́ fi si kí la fẹ́ fi si gbogbo eléyìí ọ̀sọ́dìn kankan ó mọ mi ni mùsùlùmí ni mí eléyìí ni ọ̀sọ́dìn kankan ọmọ mi ni ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam eléyà ni wọ́n sọ ọ́ di nǹkan àmọ́ gbogbo rọ́bìṣ ọjà máa ń kankan torí ẹ̀kọ́ yẹ kí mùsùlùmí kọ́ máa jẹ́ni tí wọ́n máa ṣẹ̀yàmẹ̀yà fún àwọ̀ ipa àwọn èèyàn dúdú là á bá ṣe àwọn olè funfun ṣe àwọn funfun là á ń bá ṣe àlè dúdú ṣe kò sì gbọdọ̀ jẹ́ni tí wọ́n máa ṣẹ̀yàmẹ̀yà fáwọn ẹran kan fáwọn ẹran yìí là á ń bá ṣe gbogbo eléyàn nínú àìmọ̀kan ni anabi sallallahu alayhi wa sallam da'uha fa innaha muntina anabi ní ẹpá tí o nítorí pé ń rùn ní ìgbà tí àwọn èdè òyedè tó bẹ́ sàárín àwọn sàhábà tọkàn nínú àwọn sàhábà tó wá pèpè pé yàrá ansar ẹ̀yin ará Madina ẹgbà mi ẹ mẹ́tẹ̀ kára amaka yọ ọyàn mi jẹ ara amaka náà rí pé à ah, tí wọ́n bá lọ dáhùn tí wọ́n bá rántí bá àti máa ṣe tẹ́lẹ̀ kí Islam ó tó dé tí ti rọ́ọ̀lù ẹ̀kọ́ tí ti lùyàn pa oná yà sallallahu alayhi wa sallam ó ní abi da'wal jahiliya wa ana bayna adhhurikum ìjẹ́ ìpèpè ayé ojú dúdú lẹ́tù máa pè tí èsì ti kú láàrin da'uha fa innaha muntina ẹ fi ẹ̀yà mẹ́yà lẹ̀ irun bí òkú nbẹ̀tẹ̀ ẹran ṣé irun àbí irun wàláhì irun ẹ̀rí kan àwọn ẹlẹ́yàmẹ̀yà wọn ò lè lọ wájú láyé àwọn ẹlẹ́yàmẹ̀yà yẹn wàláhì wọn ò lè lọ wájú láyé tí nǹkan tó ń wọ̀ bá ti sínú àwọn ẹ̀yà rẹ sọ́mọ kó lè wá lọ sọ́dọ̀ ẹ̀yà mi tẹ́yà mi bá ní nǹkan yun ó tẹ́rú tí ó béèrè torí pé ọ̀fẹ́ ká àbùkù náà àbùkù tó sọnù lọ́n wà gbàtí wọn náà ti jẹ́ pé yà lọ́mọ kìí ṣe wípé bọ́yá eléyìí jẹ́ mùsùlùmí lọ́jà lọ́dọ̀ tiẹ̀ ẹ̀yà rẹ lọ́mọ ìyà tí ó jọ pọ̀ bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní alimuslimu akhul muslim la yadhlimuhu wa la yuslimuhu bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún sọ fún wa ó ní kullu muslimi ala muslimi haramun damuhu wa maaluhu wa irdo gbogbo mùsùlùmí tẹ rí yẹn ìwọ ló jẹ lórí mùsùlùmí mi bí kò tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ìwọ ló jẹ lórí mùsùlùmí mi wípé kó dúkìá rẹ̀ lọ́nà àìtọ́ ìwọ ló jẹ lórí mùsùlùmí mi wípé kó tàbùkù rẹ̀ nítorí pé kí ni mùsùlùmí ni mùsùlùmí ni wọ́n lẹ́yìn gbogbo eléyìí báyìí anamini wala tabaghadu wala tanafasu wakunu ibadallahi ikhwana ẹ má ma kórìíra ara yín kí lè fẹ́ ma kórìíra ara yín fún ṣé mùsùlùmí ni wà mùsùlùmí lè ní ẹ gbọ́dọ̀ máa ṣe ìdíje tí ò nítumọ̀ ẹ jẹ́ ẹrú ọlọ́run tí gbogbo yín ọjọ́ máa yá torí ẹ̀kọ́ tọ́ sí mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbé àti ọjọ́ kẹ́yìn kọjá ẹni tí wọ́n máa jàjàngbìlà fún ẹ̀yà kan tàbí ìran kan bóyá wọn ń bẹ lórí òótọ́ àbí wọn ò sí lórí òótọ́ bóyá wọn ṣe déédé àbí wọn ò ṣe déédé ọ gbọ́dọ̀ gbèjà ẹnìkan kan torí ẹ̀yà ọ gbọ́dọ̀ gbèjà ẹnìkan kan torí ìlú ọ gbọ́dọ̀ gbèjà ẹnìkan kan torí èdè nítorí ìran gbogbo eléyàn ìranu lásán lásán ni gbogbo àwọn onílàkà ẹ̀ nírẹ́ nìkan tó ṣerú rẹ̀ torí ẹ̀ mùsùlùmí kan láyé yìí tó bá ń pèpè lọ sí di ẹni tó bá ń pèpè bẹ́ẹ̀ ńṣe ló ń pèpè lọ sídìí nǹkan burúkú eléyìí tẹ́sí islam takò eléyìí tẹ́ alukur'ani tó gbógun tì eléyìí tẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam tọ́jà lógun eléyìí tọ́lọ́ ti torí rẹ̀ sọ àwọn ayé alukur'ani kalẹ̀ igbe katako. àdìsọ́kàn wa ọ̀kan ni o àdìsọ́kàn wa ọ̀kan ni bẹ́ẹ̀ náà ni òdodo ẹ̀yọ̀ ọ̀kan ni kò pé méjì gbogbo bí tí mo bá lọ láyé tí mo bá rí ẹnìkan tó bá ti nírò àdìsọ́kàn tí mo ní fa huwa fillah ọmọ ìyá mi nù nínú ẹ̀sìn ọlọ gbogbo ibi tí mo bá lọ tí mo rí pé èèyàn kan sọ òdodo irú ètè mi náà ń sọ fa huwa akhi ọmọ ìyá mi nì nínú ẹ̀sìn ọlọ bẹ́ẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ rí torí ìdí ẹlẹ́yìí báyìí a gbọ́dọ̀ wípé àwọn kan lè yàn mímá àwọn ẹni mímá torí pé wọ́n ti jọ́ mọ̀ lóyún o sì gbọ́dọ̀ jẹ́ nítorí pé yọkàn máa gbé àwọn èèyàn ga nítorí pé wọ́n ti jẹ́ ìran rẹ wọ́n ti jẹ́ ìyá rẹ ọ̀rọ̀ àmọ́ yìí pé ẹ kò bá jẹ́ pé rọ́ ni wọ́n ń pa pé àwọn ti jọ́ mọ̀ lúwa ajẹ́kọ̀ọ́dodo ni ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ti ṣubú bọ́ sínú páńpẹ́ ẹ̀yàmẹ̀yà páńpẹ́ jahiliya irú ìtàwọn èèyàn ń bẹ lórí rẹ̀ síwájú kí islam ò tó dé islam ọ̀fagilé kéèyàn máa ka mọ̀lẹ́bí rẹ̀ ìran rẹ̀ ẹ̀yà rẹ̀ èdè rẹ̀ ìlú rẹ̀ islam fagilé kọjá pé lẹ́yìn lẹ́ẹ̀ máa kà kún alimami bukhari rahimahullahu ta'ala àti àwọn míì wọ́n mọ̀ gbé ẹgbàwọ̀rọ̀ kan jáde wọ́n ní ní ọjọ́ kan èdè òyédè ṣẹlẹ̀ láàrin sàábì ńlá méjì sàábì alákọ̀ọ́kọ́ òun náà ni Abu Dharr sàábì ẹlẹ́ẹ̀kejì òun náà ni Bilal Abu Dharr radiyallahu anhu ó jọ kan nínú àwọn sàábì tó jẹ́ Lárúbáwá Bilal al-Habashi òun sì jọ kan nínú àwọn nínú àwọn sahaba tó jẹ́ ọmọ Áfíríkà àwọn méjèèjì èdè òyédè ṣẹlẹ̀ láàrin wọn wọ́n búra wọn ní ìgbà tí ìbínú pọ̀ lójú Abu látàrí búbú tí wọ́n búra wọn ọwọ́ abu bilal ó ní yabna sauda ìwọ ọmọ ìwọ ọmọ obìnrin dúdú ẹbí ìyá rẹ dúdú ni ìwọ ọmọ obìnrin dúdú a ah, ọ̀rọ̀ yìí dùn bilal àmàdí kò kí bilal náà wá fèsì kó pé ìwọ ọmọ obìnrin funfun a ah, bilal lọ fẹjọ́ sùn anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi wa sọ fún abidar ó ní ayyartahu bi ummih òun fi àbùkù kan pẹ̀lú ìyá rẹ̀ òun fi ìyá rẹ̀ kan lábùkù innaka mru'un fika jahiliya ìwà ayé ojú dúdú sì sẹ́kù lára rẹ̀ Abu Dhar ìsì ayé ojú dúdú ń bẹ lára rẹ̀ ìwà Abu Dhar al ló gbé jáde Abu Dhar radiyallahu anhu náà gba wà mí jáde lórí ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run nàbí sallallahu alaihi wasallam sọ fún un nígbà tó ń sọ̀rọ̀ yìí ó ní undur fa innaka lasta bi khayrin min ahmara wala aswad illa an tafdulahu bi taqwallah wo ó dájú èèyàn pupa àbí èèyàn dúdú lọ kò sí nǹkan kan tó fẹ́ fi pọ̀ dájú ẹnìkan lọ nǹkan yọ kan tó lè mú ọ̀pọ̀ ọlọ́lá ẹnìkan lọ òun náà nípa ẹ̀ lọ torí ẹ̀ àbùrọ̀mọ́ wọn bọ́ àwọn èèyàn pẹ̀lú kọ́lọ̀ wọn Imam Ahmad ló gbà yìí jáde anabi sallallahu alayhi wa sallam tún sọ nínú ẹgbàá wọ̀rọ̀ ti albazar ó ní kullukum banu adam gbogbo yín pátá ọmọ ádámà ni o wà ádámù khuliqa min turab àtàrí ìpẹ̀lẹ́ ọlọ́run sì ti dá ádámà kí wọ́n á ní tí wọ́n àbùdárò fi dá ju bilal lọ kí ni tí wọ́n fi dá bilal lọ. tọ́ nínú rìwáyà mi wọ́n ní àbùdárò wada'a khaddahu ó gbé ẹ̀kẹ́ ó gbélé lẹ̀ nígbà àbùkù kàn lórí ọ̀rọ̀ tó sọ ó wá gbé ẹ̀kẹ́ lílẹ̀ watalaba min Bilalin al-wata'a alayhi ó wá tọrọ lọ́dọ̀ Bilal ike kí Bilal ó tẹ̀ kí òun malẹ̀ báyọ̀ lọ́wọ́ jẹ́ forí jùn subhanallah ṣùgbọ́n àgbọ̀ pé Bilal tẹ̀ kẹ́ rẹ̀ malẹ̀ òun tọrọ ṣùgbọ́n àgbọ̀ àgbọ̀ sọ débi pé òun náà wá tẹ̀ kẹ́ rẹ̀ malẹ̀ torí ẹ̀ tí wọ́n wá sọ pé òkè tẹ̀ kẹ́ rẹ̀ lẹ̀ kí n tẹ̀ ẹ́ abudar ọlọtẹẹkẹlẹ ó sì tọrọ lọ́dọ̀ bilal àgbọ pé bilal tẹmẹlẹ kí ni máa ń fa ẹ̀yàmẹ̀yà náírà jama ohun tó máa ń fa ẹ̀yàmẹ̀yà òun náà ní kí ẹ̀yà kan máa wò pé ẹ̀yà tàwọn dáa ju ẹ̀yà míì lọ ẹ̀yà tàwọn dáa ju ẹ̀yà míì lọ torí ẹ̀ náà lẹ́sìn máa rí tí kálukú bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀yà míì ìpèkúpè ni wọ́n pò kọ́ wọn ìpèkúpè ni wọ́n pò orúkọ wọn wọ́n lè sọ pé àwọn yíbò ṣé yíbò wọn jẹ ni kí làwọn pera wọn na igbo àwọn sì ni ọmọ yibo àjàkúta mámú mi níbo ni Yíbò ti wàá ń jòkúta dépò wọn tún ní mú mi sí ẹ̀yàmẹ̀yà ni màbí àmọ́ òpé kíni ìran tiwa da yòókù sí tó da tó Yorùbá tí máa sọ ẹlòmíràn pé ah, tó sí nígbà tó ṣe pé kìí ṣẹ̀jẹ̀ ní rọ́ọ̀nù nínú santin náà bákan náà ẹ rí tó bá fẹ́ pe haúsá nìsín pé là ń pe haúsá náà rí máa là máa là wọ́n ní máa là àbókìsì dà ọ̀rẹ́ nù máa là ẹ̀ pé lọ́dọ̀ yorùbá tó máa pe wọn náà ní máa là òun á yarí pé òní là máa là òní là kí ẹ ṣe máa lẹ̀mù ẹ kó máàlám táyìn náà àbúrò pàrọsà máàlám máàlám báwo ẹ máa ti ń jẹ máàlám olùmọ̀ olùmọ̀ báwo aláàrù ẹ pè lólùmọ̀ orèrèké ẹ pè lólùmọ̀ ẹni tí ń gé kaná ẹ pè lólùmọ̀ máàlám báwo àmọ́ gbà tó ẹ pé kèsè táyìn náà mí nu máàlá máàlá àwọn ni wọ́n mọ́là pe mọ́là àwọn mọ́là so <laughs> mọ́ pe kọ́mọ́là kọ́mọ́là báwo àwọn ẹlòmíràn sọ pé àwọn afọkúta nùdí àfigi fọkún kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tó fi jẹ́ pé ẹ wàá máa bú wọn pa àfigi fọkún afọkúta nùdí wọ́n ti gbàgbé pé sunna ní káfọkúta nùdí tàbá àgbẹ̀ fúngbà táwọn òkúkú mẹ́sì islam tọ́ haúsá náà àwọn náà sì bú wa àwọn náà kò máa sún káṣí àkọ́ánù àwọn olùyàgbẹ́ abọ́ tó kálukú yóò mọ̀ pé yàtọ̀ lọ́dàdù wọn láwa kìrìsìtẹ́nì halitta àwa lọ́lọ́ọ̀dá kan yìí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ tó bá jẹ́ mùsùlùmí wọ́n ní wọn kéke ẹni tó yẹ kó wọ́n padà wẹ́ sí islam ni àmọ́ òun tiẹ̀ babalá babalá babalá kú rẹ̀ mùsùlùmí náà ni wọn irọ́ lásán tó ní wọ́n máa wò pé yàtọ̀ àwọn lọ́dàdù ẹ̀yà míì lọ nísìn oníkálukú wọn máa bú fúlàní bọ́ọ̀lù ṣẹṣẹ bí fúlàní báyìí ìyẹn ni pé fúlàní ọ̀daràn àwọn agọ̀nù àmì agọ̀nù fúlàní náà oníṣòwò máa pé ta ló ń pè fúlàní fúlàní nìyí bàbá yìí <laughs> so oníkálukú yóò máa wò pé ìyá tó ń kọ́ ọlọ́mọ ń bí ẹ̀yà mẹ́yà jama nínú tí máa bí nínú tí máa bí ẹ̀yà mẹ́yà onáàlà ìmọ̀kan àti àbòsí àìmọ̀kan àti àbòsí àmàbí ẹ̀yàmẹ̀yà àìmọ̀kan àti àbòsí àmàbí ẹ̀yàmẹ̀yà nítorí pé tí ó bá àìmọ̀kan kí ló fẹ́ sọ pé ìyá àti lọ tí ó bá jẹ́ àbòsí bóòlù ṣe sọ pé ẹ̀yin lọ nígbà tó ṣe pé orí lẹ́yìn ní lọ́rùn náà ní lọ́rùn ẹsẹ̀ lẹ́ fi ń tẹ̀lẹ̀ ẹsẹ̀ làwọn náà fi ń tẹ̀lẹ̀ ọwọ́ lẹ́ fi ń mú nǹkan ọwọ́ làwọn náà lọ pé nìkan lẹ́ ń bákan náà a rí i pé kéèyàn tún máa wòwò kéèyàn máa kórìíra àwọn èèyàn míì ìkórìíra àwọn èèyàn míì tí ò bá ti jẹ́yà rẹ̀ oní máa tún bí ẹ̀yà mẹ̀yà ẹ rí i pé àwọn èèyàn míì níbi tí wọ́n kórìíra ẹ̀yà míì dé subhanallah tí ti rí ẹlòmíì tí ò jẹ́yà rẹ̀ wàláì yóò sì máa làágùn lójijì inú ó sì máa bí lójijì aburú o aburú òun náà ní kọ́kọ́ máa fẹ́ sùn kan àwọn èèyàn mi pé ẹ̀yàmẹ̀yà ń dà yín láàmú òun gan sì ní bàbá ńlá ẹlẹ́yàmẹ̀yà ìyẹn ni kíkẹ́ tó mú mi ẹ ti mú yín tó ẹ̀yàmẹ̀yà nínú tí máa bí inú àìmọ̀kan àti àbòsí ìkórìíra àwọn ẹ̀yà mi bákan náà nígbà míì ìfẹ́ àtijọ́ lórí ó máa ń bí ẹ̀yàmẹ̀yà ìfẹ́ àtijọ́ lórí ó máa ń bí ẹ̀yàmẹ̀yà òṣèlú ló dé yìí báyìí ẹ̀rí pé àwọn olóṣèlú wọn ma wọ́n máa dákún iná ẹ̀yàmẹ̀yà láàrin àwọn èèyàn tó bá ṣe pé ọmọ ìbàdàn ló fẹ́ gbé àpótí ìbò nígbà tó bá ń ṣe campaign nìbàdàn yóò máa sọ fún wọn pé à ọmọ yín ni ọmọ abẹ́rẹ́ ọmọ yín ni ọmọ alálùpàá ọmọ yín ni ọmọ ọmọ yín ni ni nítorí pé àwọn ọmọ fọmọ yín níta ni ẹ báwọn yẹn wọn wá ń bò tó <laughs> òun lu lọ́n so that àwọn rẹ̀ ń bẹ̀ wọ́n gba àgbọ̀dọ̀ fẹ́ lómi níbo wa o tí ìbá ti ṣe kí ni sóò rẹ̀ láti jẹ́ pọ́ mọ̀ Ògbómọ̀ṣọ́ ni tó campaign sọ pé ni o òun èso àtọ̀húnrin wa o ok tí Ìbàdàn bá dìbò fóun lọ́hùn só ti di gọ́vnọ̀ tó Ògbómọ̀ṣọ́ bá dìbò fóun wọn bì só ti di gọ́vnọ̀ ó lè dì ẹ wù ẹ̀yàmẹ̀yà bí ṣe máa sọ àwọn èèyàn dẹni tọpọlọ rẹ fún sebódìbò àwọn bá dìbò fún ọ́n bàdàn tá dìbò fún ọ́n l'Ógbómọ̀ṣọ́ tá dìbò fún ọ́n lókè ògùn tá dìbò fún ọ́n ní Ìbàràpá ṣebí gánà ló tó lè ronú pé bọ́yá mo lè wọlé tẹ́ bá ti wá fi ẹ̀yà mẹ̀yà wá ipò ò lè dórí ipò yín kò ṣiṣẹ́ kárí ní ti ń ṣẹlẹ̀ ní nàìjíríà lẹ́rìí ẹ̀yà fi wá pò ni wọ́n fi ṣiṣẹ́ tọ́ba níṣẹ́ ṣe gan-an ìgbà tí èsè kó wúra rẹ̀ gẹ́gẹ́ ẹni tó fẹ́ já síwájú fún gbogbo èèyàn kò lè ṣiṣẹ́ fún gbogbo èèyàn tó ń ṣẹlẹ̀ nù ẹ̀rì mẹ̀sìn mẹ̀sìn ẹ̀kẹ́lẹ́sìn ọ̀mẹ́sìn okùn wọ́n lè dìbò fún yàn torí kó jẹ́ mùsùlùmí tó bá wọlé tán tó dolórí orílẹ̀-èdè ẹ̀rì péjọba rẹ̀ ó gbé àwọn mùsùlùmí jọ ẹni tí èso mùsùlùmí lọ wọ́n lè dìbò fún nítorí kó bá jẹ́ christian tó bá wọlé tán ẹ̀rì péjọba rẹ̀ ó gbé fún christian ju mùsùlùmí lọ so nítorí di eléyìí ẹ̀yàmẹ̀yà kẹ́sìn ọmẹ́sìn kí ràn án mọ̀ràn kéde oméde ìfàsẹ́yìn tó tó sí láwùjọ mìíràn àwọn ẹni tó ń wápò wọn máa ń wọ́n sọ àwọn èèyàn dọ̀tá ara wọn wàláyé ọ̀pọ̀lọpọ̀ ìkùnsínú tó wà láàrin ìlú sílùú láàrin àwọn èèyàn sí èèyàn ìfẹ́ epo gan ló bì torí àwọn olóṣèlú kò sí tí wọn lè sì ẹ̀yin lẹ́sìn jọ wà ẹ̀yin ara yín wúra yín bí ọ̀tá torí orin ọ̀tẹ̀ táwọn ń gbè orin ọ̀tẹ̀ tí wọ́n ń dá ilẹ̀ yìí ń bá wọn gbè. bákan náà nínú tí máa fa ẹ̀yàmẹ̀yà òun náà ní kéèyàn ó ti nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pé yà ni wọ́n fi síwájú ẹ̀mẹ́ntì ń gbẹ́sìn ó rí i pé mùsùlùmí ni wọ́n mùsùlùmí ni ọmọ ìyá mi ni mùsùlùmí ni ọmọ ìyá mi àmọ́ ẹni tó jẹ́ pé kò gbọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn yóò máa wá yorùbá ká ni àbí kó máa wá haúsá ká àbí kó máa wá ibo ẹgbẹ́ rẹ̀ ká bákan náà nínú tí máa fẹ́ yàmẹ̀yà òun náà ní kéèyàn jẹ́ ẹni tí ò lajú ẹni tó bá ti luko ẹ̀yàmẹ̀yà máa bẹ lára wọn ọkàn wà nílùú yín wà lóko kọ́nà kan lọ́kàn wà ó jáde kó lajú òpònú dídìrín ó rò pé irú àwọn nìkan ló wà ẹni tó bá jáde torí pé ah, ah àṣìlẹ̀ ayé ìfẹ́ báyìí ẹ wá dúró èèyàn lóríṣiríṣi ẹ wá dúró ọgbẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀ kan sọmọ pé bẹ́ẹ̀ lọ́pọlọ rẹ ọmọ fẹ́ bẹ́ẹ̀ lórí rẹ ọmọ pé ìwọ ọmọ yìí pé ilé ayé yìí ọ̀fẹ́ ju orí pé tẹ́lẹ̀ máa ń ẹ dákun ẹ dákẹ́ ẹ lájú ìyẹn nìkan ẹ̀yin òkú lójú kan náà ẹ gbọ́n ṣé gbogbo tá a ní láyé àti ibi tá a dé láyé ṣé àwọn ọ̀ràn wa ló gbé adébẹ̀yìn ṣé ìyàwó ló gbé adébẹ̀yìn tó fi wá jẹ́ pé ìyá ló kù fún wọn ò ní ga gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ àmì yóò kúrú náà ni so àǹfààní ilé ayé kò mẹ̀yà kò mọ̀ràn kò mẹ̀dì bí ẹ bá ṣe rìn sí láyé bẹ́ẹ̀ ni ọ làjú sí i bẹ́ẹ̀ ni àwọn rubbish nonsense foolish yẹn ni wọ́n mọ kú lọ́pọlọ rẹ̀ ni wọ́n mọ kú lọ́pọlọ rẹ̀ ni wọ́n mọ kú lọ́pọlọ rẹ̀ lórí pé gbogbo èèyàn pátá ló lè bá ṣe lé ìjẹba torí rẹ̀ kọ́ mọ wọn gan sílùú yín ìlú mi mọ fẹ́ kọ́ wà ìfẹ́ kọ́ lọ́bù mi àwọn bàbá gọ̀ọ́nù ilé ayé fẹ́ bọ́mọ bá ṣe rìn síbẹ̀ ni ó gbọ́n sí lẹ́yìn eléyìí oríṣiríṣi iná ní táwọn èèyàn ti torí rẹ̀ ṣe ẹ̀yàmẹ̀yà wọ́n máa ń ṣe ẹ̀yàmẹ̀yà fún ẹ̀yà wọ́n máa ń ṣe òun náà ló sì ga jù kíkálukọ́ máa gbèfẹ́ yà rẹ̀ kíkálukọ́ máa gbèfẹ́ yà rẹ̀ ó lọ́ga jù wọ́n máa ń ṣe ẹ̀yàmẹ̀yà fúnra kíkálukọ́ máa gbè fúnra rẹ̀ wọ́n máa ń ṣe ẹ̀yàmẹ̀yà fún kọ́nà àwọ̀ tó yẹ pé àwọn àwọ̀ rẹ lọ́ọ́ máa gbè fún yàtọ̀ sáwọ̀ mi wọ́n máa ń ṣe ẹ̀yàmẹ̀yà fún ẹ̀sìn tó yẹ pé ẹlẹ́sìn rẹ nìkan lọ́ọ́ máa gbè fún yàtọ̀ sí ẹlẹ́sìn mi ní ìparí àwọn kankan ń bẹ tó yẹ ká mọ̀ ọ́ eléyìí tó pé wọ́n máa ràn wá lọ́wọ́ láti bọ́ lọ́wọ́ aburú ẹ̀yàmẹ̀yà èyí yòówù lè jẹ́ òun náà ní ká mọ̀ yìí pé ọlọ́run ọba ó dá wa ipa àdọ́gba lókun gbàtà bá ti jẹ́yàn nítorí ọ̀ràn yẹn lórí ẹnìkan náà lọ́jọ́ ọ̀ràn yẹn lórí ẹlòmíì ẹ̀tọ́ tẹ́nìkan sì ń retí náà lẹ́lòmíì retí ẹnìkan ò ju ẹnìkan lọ àparò ọ̀gá ju àparò àparò ò sì lè ṣàdédé bára rẹ̀ lórí ebè tí ó fi ga ju àparò míì lọ as far as Islam is concerned àfi kọjá pípa ayọ̀ ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ kò sì ń sin lọ́n dáadáa lẹ́ẹ̀rin èèyàn sí èèyàn kò sì jẹ́ni tó wúlò fún èèyàn eléyìí ló lè jẹ́ kó ọ ga ju èèyàn míì lọ nígbà tó ti jẹ́ pé àtàrà kankan náà lọ́lọ́run ti dá wa bàbá ńlá rẹ ni bàbá ńlá tèmi ìyá ńlá rẹ ni ìyá ńlá tèmi kí wọn ni tó fẹ́ fà á táàfi wa máa yára wa sọ́tọ̀ọ̀tọ̀ táàfi wa tara bẹ́ẹ̀ tá a sọ̀rọ̀ àwọn dọ̀tá ara wa kí ló dé tó yẹ pé ntọ́ hàn sí wa tó yàtọ̀ síra wọn àwa fẹ́ fi sọ̀rọ̀ àwọn dọ̀tá ara wa torí kọ́ lọ́wọ́ ọ̀jọ́ra wọn kéde wọ ọ̀jọ́ra wọn ìlú wa yàtọ̀ síra wọn kí ló dé fi títorí rẹ̀ sọ̀rọ̀ àwọn dọ̀tá ara wa sibọlọ wọn bá ti sọ pé ya ayyuhannasu ttaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha وبث منهما رجالا كثيرا ونساء ọlọ́run ni ẹ páyọ̀ ọlọ́ ọba tó ṣe pé látara ẹ̀mí kan náà ló ti dá yín látara ẹ̀mí yìí ló ti dá ìyàwó rẹ̀ látara ádámà ló ti dá hawa àtara àwọn méjèèjì ọlọ́run sì ti dá àwọn ọkùnrin àtàwọn obìnrin tá a pọ̀ débi tá a pọ̀ dé lónìí ẹni tó kú ti kú àwọn ẹni tí wọ́n ń bẹ sẹ́kù àwọn ẹni tó lọ́run sì tún dá títí ìgbéǹde àlùkìyàmọ̀ yóò dá wọn ibì náà ni gbogbo wa ti wá kí ló dé táà ní máa rántí pé nǹkan kan náà ni wa. nínú àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam oní inna allaha la yanzuru ila suwarikum wa ajisadikum walakin yanzuru ila qulubikum wa a'malikum ọlọ́run ò ní wo àwòrán ara yín o kò sì ní wo ara yín báwo lẹ rí o ṣùgbọ́n tọ́lọ́wọ́n bó wò ní ọkàn yín àti sẹ́tẹ̀ gbélé ayé sí bóun ní sẹ́ wá rí lọ́yẹ̀ máa kíyèsí jàmáà bóun ní sẹ́ wá rí bóun lọ́kàn wá rí lọ ẹ̀ka máa kíyèsí kìí ṣe wípé bóyá kí ni kọ́lọ̀ rẹ̀ kìí ṣe báwo lára rẹ̀ rí bákan náà ká yìí pé yíyàtọ̀ tí a síra wa yìí àmì kan ni ò nínú àwọn àmì tọ́lọ̀ wọn bá ní kí a máa fi dóun mà tí ń tọ́ka sí títóbi ọlọ́run eléyìí tó sì yẹ. kọjú ká máa ronú nípa rẹ̀ ká fi máa lékún ní ìmánì torí pé ọlọ́ni wa min ayatihi khalqu samawati wal ard wa ikhtilafu alsinatikum wa alwanikum inna fi dhalika la ayatin lil alamin ọlọ́ni nínú àwọn àpẹẹrẹ òun tẹ́ẹ̀fì máa dóun mà tẹ́ẹ̀fì máa bóun ṣe tóbi òun ni dídá tó ń dá àwọn sánmà méjèèje àti ilẹ̀ méjèèje àti yíyàtọ̀ tí èdè yín yàtọ̀ kálukú pẹ̀lú èdè tiẹ̀ àti yíyàtọ̀ tí àwọ̀ yín yàtọ̀ kálukú pẹ̀lú àwọ̀ rẹ̀ ọlọ́ọ̀ni dájúdájú àpẹẹrẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn àmì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn olùmọ̀ àwọn àmì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn onímọ̀ bákan náà ká mọ̀ yìí pé èèyàn ò ní ga ju èèyàn kejì lọ lọ́dọ̀ ọlọ́ ẹ̀yàfi pẹ̀lú ìpayọ̀ ọlọ́ àti jíjọ́sìn ọlọ́ ọlọ́wọ́n bọ̀ dáhùn èèyàn kan wípé wọ́n dáa ju àwọn èèyàn míì lọ kò sì dá ẹ̀yà kan ikú kọ́ dáa ju àwọn ẹ̀yà míì lọ ọlọ́run ọ̀dá èdè kan pé kọ́ dáa ju èdè míì lọ kò sì dá ìlú kan kọ́ dáa ju ìlú míì lọ ìlú ni ìlú ń jẹ́ èdè lèdè ń jẹ́ ìran nìran ń jẹ́ èèyàn fúnra ara rẹ̀ nítorí lè sọ ọ́ di bàbàrà tó lè sọ ọ́ di gíga kò ní í ṣe pẹ̀lú ẹ̀yà rẹ̀ kò ní í ṣe pẹ̀lú ìran rẹ̀ kò ní í ṣe pẹ̀lú àwọ̀ rẹ̀ kò ní í ṣe pẹ̀lú ìlú rẹ̀ ṣùgbọ́n tó ní í ṣe pẹ̀lú ni ìbẹ̀rù ọlọ́run ọba wa àti sísìn tó ń bá ń sin ọlọ́run ọba wa inna akramakum indallahi atqakum. àdìsí wa látọ̀dọ̀ jábìrì ibn abdillah radiyallahu anhuma wala nabi muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé ayyuhannas inna rabbakum wáhid wa inna abakum wáhid kullukum li adam wa adamu min inna akramakum indallahi atqakum ẹ̀yin èèyàn dájúdájú ọ̀kan ṣoṣo lolúwa ẹlẹ́dàá yín o àti pé dájúdájú ọ̀kan ṣoṣo náà ni bàbá yín anabi adam aleyhi salam gbogbo yín pátá lọ́mọ adam látàrí ìpẹ́ láti ti dá adam ẹni tó ní àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ ọlọ́run ó náà lẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run ọba jù walaysa li arabiyyin ala ajamiyyin. ولا لعجمي على عربي ولا الأحمر على الأبيض ولا ولا لأبيض على أحمر فضل إلا بالتقوى lárúbáwá lọ́lá ju ẹni tí ò jẹ́ lárúbáwá lọ ẹni tí ò jẹ́ lárúbáwá lọ́lá ju lárúbáwá lọ bẹ́ẹ̀ pupa ò lọ́lá ju funfun lọ funfun ò sì lọ́lá ju pupa lọ àyàfi ìpáyọ̀ ọlọ́run ló lè jẹ́ kẹ́nìkan ju ẹnìkan lọ anabi wa ń béèrè nínú kútúbà rẹ̀ tó ṣe ní àràfà nìyẹn allahumma hal balagt ìrẹ Ọlọ́run jẹ́ mo jíṣẹ́ àwọn sàhábí sì ń dá lóhùn pé bẹ́ẹ̀ ni anabi yóò sì tún sọ pé allahumma fashhad ala falyuballighu ash-shahidu minkum al-ghaib ẹni tí ń bẹ́ẹ̀ ń bi lónìí kọ́sọ̀ fẹ́ni tí ó sì rawahu al-imam al-bayhaqi nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó ní al-khalqu kulluhum gbogbo àwọn èèyàn pátá tẹ́ẹ̀rí ẹ̀dọ́ Ọlọ́run ọba ni wọ́n o fa ahabbuhum ilallah ẹni tó lọ nífẹ̀ẹ́ sí jù nínú wa ó náà ní anfa'uhum li'iyalih ẹni tí ń ṣe dáadáa sáwọn èèyàn ẹni tí ń ṣe dáadáa jù sáwọn èèyàn lọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù torí ẹ kí wọn ló lè jẹ ká ga alimami Tabarani àti Abu Ya'la àti Al-Bazzar àwọn náà gbé àdìsí jáde kí ló lè jẹ ká ga láàrin àwọn èèyàn ó lọ yẹ ká mójútó báwo la ṣe jẹni tí ń ṣàǹfààní fáwọn èèyàn jù khayrun nasi anfa'uhum linnas àmì ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dà ọkàn wa kúrò nínú gbogbo ntí o tóbi ní àbó ní ẹrù nínú àwọn nǹkan tí máa kọ́ lọ́wọ́ lórí àti lè máa ọlọ́run kò lè wa jìnnà sáwọn wà pálapàla bí ẹ̀yàmẹ̀yà bí kóníran ọmọràn bí kélédè omédè àwọn etí máa dáyàn lẹ́rù nù ní máa sọ̀yàn dèèyàn lásán láyé àti lọ́la gbẹ̀ndà kìyàmù ọlọ́run kò jẹ́ ká nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́ tó sì máa kórìíra nítorí tọ́lọ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulillah àwọn béèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ àtàwọn bí ìbéèrè mẹ́ta tó tún jọrú rẹ̀ nípa pé tí bàbá ọmọbìnrin tó bá kọ̀ fún yàn láti rí ọmọ òun fẹ́ nítorí pé yẹn sọ màálù rẹ̀ àti kí òbí ó ti máa sọ fáwọn ọmọ rẹ̀ bìnrin pé tí wọ́n bá mọ́kọ wá o ọmọ àlú àwọn ni wọ́n gbọ́dọ̀ mú wa àti pé tí bàbá kan tó bá kọ̀ láti fi ọmọ fáwọn torí pé lu àwọn ọ̀jẹ́ nǹkan kan náà pẹ̀lú rẹ̀ sílẹ̀ yìí ọ̀sọ́ bàbá yẹn di kèfèrí akọ́ ni pé lẹ́yìn gbogbo àwọn àlàyé tá a ṣe ìbéèrè yìí kò nítumọ̀ ìbéèrè yóò ní túmọ̀ torí pé àti ṣàlàyé pé ìtọ́jà lábẹ́ òfin ọlọ́run ọba ti wá ó ní islam islam ń lọ pawápọ̀ tí islam tó sì pawápọ̀ bá ti ń bẹ tá a bá yọnu sẹ́sìn àti ìwà ẹni tó fẹ́ fi ọmọ wa anabi sallallahu alaihi wasallam ní ká fi fún mọ́tà àbáyọ́nu sẹ́sìn rẹ̀ à ń ṣe iyèméjì nípa islam rẹ̀ a sì yọnu síwá rẹ̀ a rí i pé kò níwà a gbọ́dọ̀ fọmọ wa fún so pé lu àbẹ́yà kẹsàn Islam ní kẹwò ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé láwùjọ wa wọ́n bà àárín ọmọbìnrin àti ọkùnrin tó fẹ́ fẹ́ wọ́n dàrú torí ọ̀wọ́ pé ọmọkùnrin yẹn kìí sára lu wọn yọwọ àjẹ pé ìlú làwọn ń wò ẹ̀yà ni wọ́n ń wò ìran ni wọ́n ń wò tí wọ́n fi ń fọmọ wọn lọ́kọ eléyìí burú a sì máa kó pọ̀lọpọ̀ aburú ló ń tara rẹ̀ ṣẹlẹ̀ a ti sọ pé ẹ̀yà kan ọ̀dà ju ẹ̀yà kan ìran kan ọ̀dà ju ìran kan bẹ́ẹ̀yàn rere ṣe lè wà nínú ẹ̀yà tiyín bẹ́ẹ̀ ló lè wà nínú ẹ̀yà mi báwọn èèyàn búùsì ṣe lè wà nínú ẹ̀yà tiyín náà náà wà nínú ẹ̀yà míì ẹ̀yin ó kíyèsí ẹni báyìí tẹ́ ẹ fẹ́ bá da nǹkan pọ̀ yìí bó lẹ́sìn tí ẹ rí bẹ́ẹ̀ ẹ lè lọ́dọ̀ àwọn ẹni tó mà ẹ béèrè lọ́dọ̀ rẹ ẹ béèrè lọ́dọ̀ ta rẹ. bákan náà ẹ béèrè báwo lẹ́sìn rí tí nǹkan méjèèjì bá ti tan in lọ́rùn kò sí wàhálà ti wá te nǹkan kan kan lára àbí kan lára pé ah, àwọn ọ̀ràn báyìí ah, àwọn ọ̀ràn àyàfi tó bá ninety percent àwọn èèyàn irú tẹ́ ẹ mà láì dá pẹ́ nìkan nu wọn ṣe tẹ́ ẹ fi ń bá wọn jẹun iná ni gbogbo ninety percent wọn mà sí kò sì dájú pé ìyà kan àbí ìràn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé aburú tí wọ́n mọ̀ mọ̀ wọn náà ni gbogbo wọn mà sí tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ so a jẹ́ pé ẹni tó máa bá ń fẹ́ ẹjọ́ kó fẹ́ lópin ìgbà tí ìbá ti ṣe káfíìn lópin ìgbà tẹ́ bá sì ti yọnu sí ìwà rẹ̀ kí bàbá wa sọ pé òun ní gbà kọmọ wọn fẹ́ nìkan torí pé ẹ̀yà àwọn ẹ̀sìn kankan náà ìran àwọn ẹ̀sìn kankan náà ìlú àwọn yàtọ̀ síra àwọn kọsọ bàbá yẹn di kèfèrí o ọwọ́ nǹkan tí a kàn wí ń pa rẹ̀ náà ní tànàbí sọ fún Abu Dharr pé anta mru'un fika jahiliyya ìsì ayé ojú dúdú ń bẹ lára rẹ̀ khalas ìsì ayé ojú dúdú ń bẹ lára rẹ̀ ẹni tó rìnrìn àjò lọ́pẹ́ látìgbà tó ti lọ tó fi darí kò ṣe sọ́láàt báwo ni ó ṣe ṣe àwọn sọ̀làwátì tí ń bẹ lọ́rùn rẹ̀ a ọ̀dájú pé ẹni tó rìnrìn àjò tó máa ma tó pa sọ̀làwátì tì ọ̀daràn ni o kọ̀tọ́ torí pé tọ́lọ́mbà ti pa ńkọ́ tọ́lọ́mbà ti pa ńkọ́ ẹni tó bá máa ma fi sọ̀láàtì sílẹ̀ kò sí nǹkan kan tá a mà lẹ́rìí tó sọ yìí pé yóò ṣe sọ̀láàtì yẹn torí pé ọmọ àmà pati ni ọ̀daràn àgbà ni wọ́ ọ̀daràn agba kúmá kò sí tàràn kan fún un ju kó máa tọrọ àforíjìn ó sì máa yan náfìlà lọ́pọ̀lọpọ̀ títí bọ́yọ̀ lọ́wọ́n bá lè sànù rẹ̀. wọ́n ní kí ni ìdájọ́ kíyàwó kó máa jẹ́ orúkọ ọkọ rẹ̀ kọ́tọ́ nínú Islam kọ́tọ́ orúkọ bàbá rẹ̀ náà ni wọ́n máa jẹ́ tí èkú. gẹ́gẹ́ bó ṣe jẹ́ kórúkọ bàbá tí yín lẹ́yìn náà máa jẹ́ ẹni títorí pé ẹ̀fẹ́ yàwó kẹ́ yíyó kọ́ padà bẹ́ẹ̀ náà làwọn ìyàwó yín orúkọ bàbá tiwọn náà làwọn náà máa jẹ́ láéláé wọn ò ní tìtorí pé àwọn lọ ilé ọkọ wọn yí ọkọ padà àṣà àwọn òyìnbó ni pé tóbìnrin bá ti lọ ilé ọkọ wọn máa pe Mrs. lágbájá tó bá jẹ́ pé ẹ̀yin náà máa ń sọ bẹ́ẹ̀ pé ìyàwó lágbájá kò sí ní tó burú mbẹ́ẹ̀ pé lágbájá ìyàwó lágbájá kò sí tó burú mọ́ gẹ́gẹ́ bá ṣe rí nínú súnà náà kí wọ́n sọ pé Aisha zawjun nabi sallallahu alayhi wa sallam pé Aisha ìyàwó ànábì sallallahu alayhi wa sallam tó bá pé èèyàn náà lẹ́yìn náà sì kò sí tó burú mọ́ àmọ́ kí wọ́n kíní kan Khadija Mahmud náà gẹ́gẹ́ bá ti ṣe Khadija Mahmud nítorí wàá sọ pọ̀lọ́ gbogbo èèyàn ni pé ta ló bí Khadija Mahmud sẹ́lẹ̀ yìí ọ̀tọ̀ rárá nínú òfin ọlọ́ ọlọ́ sọ pé ud'uhum li aba'ihim bàbá kálukú ní ká máa pè mọ́kọ rẹ̀ wọn lẹ́ni tí dáadáa àti àìdá rẹ̀ bá dọ́gba lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama sálìjánà ni ọwọ́ àbí náà àwọn ẹni tí dáadáa àti àìdá wọn bá dọ́gba èèyàn bú ni wọn nítorí pé gbogbo dáadáa kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ṣe ìlọ́po mẹ́wàá lẹ̀san tọ́lọ́wọ́n bọ́ sàn yín gbogbo àìdá tẹ́ ẹ bá sì ṣe àìdá kan ni wọ́n kọ sílẹ̀ fún yín nítorí bá fi wọ́n á mú kí àìdá kó ṣe dídí pẹ̀lú dáadáa sáìdá lọ́pọ̀jù ni àbá àìdá ṣé dáadáa lọ́pọ̀jù àbá àìdá àìdá lọ́pọ̀jù torí ẹ̀ ní Abbas sọ pé ah èèyàn abó ni o àbí Ibn Mas'ud èèyàn abó ni o báwo ni ó sì wá jẹ́ kí ẹyọ kan kó ṣe dídí pẹ̀lú mẹ́wàá lọ́dọ̀ tiẹ̀ ẹyọ kọ̀ọ̀kan wọn ń kọ́ lẹ̀ ọ wá jù ó ṣe dídí pẹ̀lú ìtàn kọ mẹ́wàá mẹ́wàá fún ọ tọ́ba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ́ nìkan rí bẹ́ẹ̀ àìdá rẹ̀ lọ́pọ̀ ju dáadáa rẹ̀ lọ ṣùgbọ́n pẹ̀lú bí dáadáa bí dáadáa rẹ̀ ṣe kéré àjùlọ ọlọ́run ti máa san àdìpèlé mẹ́wàá fún yàn ojú ó tún dọ́gba. àwọn eléyìí ni wọ́n ń pè ní ashabul araf àwọn náà bẹ lórí ògiri kan tí ń bẹ láàrin jahannam àti aljanna. wọ́n máa bẹ lórí òkè yẹn títí tọ́lọ́ wọn bẹ dájọ́ ibi tí wọ́n kó wọn dà sí. gbogbo ìgbà tí wọ́n bá ti bójú wo àwọn ọmọ nátàrí àtàǹjẹ wọ́n máa bẹ lọ́n pé ọlọ́run má jẹ́ àṣègbè bí àwọn olórí bú wọn yìí. gbogbo ìgbà bá ti bójú wo àwọn ọmọ àlùjànnà tán rí tí wọ́n ń gbá wọ́n lọ dákun àwọn eléyìí ni ẹ kó wa mọ́. ọlọ́run ọbọ̀ padà wá kó wọn sálìjànnà. sẹ́lẹ̀ yìí kí káwọn máa sánà bí dáadáa àtàìdáwó ṣe dọ́gba ètò ẹ̀ káwọn máa sánà níbi dáadáa ó ṣe ju àìdá wa lọ nísìnyí wọn sọ pé one forty mark iná ni pass mark ìwọ mẹjẹ ni tí wọn máa rò pé wọn ah, bá ti gba one forty ó ti dáa tó má ti gba one forty ó ti dáa ó súnmọ́ kọjá pé one twenty five lọ gbà àmẹ́ni tí ń wo pé two fifty gan ni mo fẹ́ gbà pẹ̀lú ògọ́ lọ one forty nǹkan eré ní ọ̀jẹ̀lẹ́gbẹ̀ntì ọgbà torí rẹ̀ yẹn ọgbọ́dọ̀ máa sẹ́nà pé bí ah, dáadáa ta ìdá olúwa ẹ bá ṣe déédéé yóò kú padà ráàlì jẹ́ náà wọ̀ ọ̀kẹ́ tí ọba wa ṣe déédéé máa ń kọ́ ẹ̀yọ̀ kí tá ìdá bá fi ẹyọ̀ kan ju dáadáa lọ iná ni automatically kọ́ lọ́ọ́ sànù wa wọ́n ní tí mùsùlùmí bá jẹ́ pòkì sọ́mọ ìyá àwọn náà ni àwọn máa ṣe dáadáa sí bẹ́ẹ̀ ni mùsùlùmí kò bá jẹ́ pòkì ọmọ ìyá rẹ̀ náà ni ṣùgbọ́n wàá máa wàá máa sọ dáadáa ṣe sí i wàá yan lódì nítorí pọ́ jẹ́ pòkì ọ̀ yan lódì àmọ́ kò gbọ́dọ̀ jújọ́ mẹ́ta lọ títí tó tún fi sálámà sí lẹ́yìn ìjọ́ mẹ́ta wàá tún bẹ̀rẹ̀ sí yan lódì àbí òye wa káyipẹ́ ní sọ ti yan lódì fúnjọ́ mẹ́ta ìjọ́ kẹrin salamu alaykum alaykum salam ó di míì tún bẹ̀rẹ̀ so ó sì máa fi yé ìdí tó ń fi yan lódì ní pé kíni ọ̀tọ̀ ọlọ́ọ̀ni ń takùtọ̀ ọlọ́ọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ti mutí gẹ́gẹ́ bí mùsùlùmí ti mu sìgá gẹ́gẹ́ bí mùsùlùmí ti tọ́tí gẹ́gẹ́ bí mùsùlùmí ti ta ọtí ti ta sìgá gẹ́gẹ́ bí mùsùlùmí tó ń fárùngbọ̀n rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tó ṣòkòtò rẹ̀ ń wọlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí aṣẹ́wó gẹ́gẹ́ bí mùsùlùmí oúnjàmbá gẹ́gẹ́ bí mùsùlùmí tó ń jẹ wéèlé ẹni tí ó wọn ọ̀pọ̀ mo rò pé yé wa gbogbo wọn náà mùsùlùmí náà ni wọn àbí wọn ṣe mùsùlùmí ẹ̀rí pé gẹ́gẹ́ bí mùsùlùmí tí gẹ́gẹ́ bí mùsùlùmí tí torí pé gbogbo tí ń sẹ́yìn ọkọ̀ sọ́ọ́dì kèfèrí àfi tó bá sọ pé lọ́n ṣe lẹ́tọ̀ fún un tó bá lọ́n ṣe kó wọn jalè lẹ́tọ̀ fún un ó di kèfèrí. man istahalla ma harrama Allah kafar ẹni tó bá ní tó lọ́n ṣe léwọ̀ ẹ̀tọ́ ni ó di kíni ó di kèfèrí. wọ́n láwọn ń táwọn kan sọ pé ànábì kò ní bòójì tí máa rìn lọ́wọ́ ní rí bòójì rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ irọ́ lásán ni tọ́lá ànábì bí àwọn èèyàn yòókù náà kò sí yàtọ̀ àfi tọ́lọ̀ ń bá sọ fún wa pé yàtọ̀ ní tànàbì ni àmọ́ eléyìí inú àwọn àsọdùn táwọn tọ̀rí kọ́ máa sọ nìyẹn sẹ́wọ̀n kó àwọn bùkátà kan kọ́ kí ó ìsọkúsọ bùkátà research ìmọ̀ ló ń bùkátà research lórí ìsọkúsọ just open your mouth and talk ọjà bó ṣe jẹ́ wọ́n lẹ́ni tó bá kú sínú ogún ẹ̀yàmẹ̀yà irú máa ń ṣẹlẹ̀ láwùjọ wa. kọ́lọ́ sànù wa á rí i kí wọ́n jagun ẹ̀yàmẹ̀yà wọ́n máa jà láàrin haúsá sí yorùbá láàrin haúsá sí ibo láàrin yorùbá sí ibo ẹni tó bá kú nínú irú ogun yẹn ẹnìkan kan kò sí yẹn o á sọ pé òkú sínú fìtínà òkú sínú fìtínà tó bá sì ọ rẹ̀ òkú sínú fìtínà bá sì ọ rẹ̀ ẹ̀yàmẹ̀yà wọ́n sì ti torí rẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ ogun sílẹ̀ ẹ̀yàmẹ̀yà pọ̀ dá wọ́n ti torí rẹ̀ ẹ̀yàmẹ̀yà pọ̀ dá wọ́n ti torí rẹ̀ wọ́n fi dá ọ̀pọ̀lọpọ̀ ogun sílẹ̀. a rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ogun tí wọ́n dá sílẹ̀ nítorí ẹ̀yàmẹ̀yà ní nàìjíríà yìí wọ́n lọ jàrá wọ́n lọ jàrá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gan àwọn àfa aládàdálẹ̀ lọ dálẹ̀ nígbà tí ẹnìkan ṣe kútúbà níjọ́ jùmọ̀ ìjà ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ òun á ṣe kútúbà ń kánù wọ́n á sọ pé gbogbo yorùbá tó wà ní kánù ẹ̀yin náà ẹ wá dìklẹ́ ara yín ṣe ìsọmọ OPC tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó wá dìklẹ́ ara yín á sọ fáwọn ọmọ wa kó pa gbogbo yín sẹ́yìn ma pé òun sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìjọba ìmọ̀ntọ́kàn wọn tán kò ṣe wá sí fáwọn èèyàn ẹ̀yàmẹ̀yà àwọn èèyàn kọ́kọ́ Islam ẹ̀yàmẹ̀yà ó tún máa dà wọ́n láàmú a'udhu torí ẹ̀yàmẹ̀yà ń rọ́ọ̀nù nínú ẹ̀jẹ̀ nínú àfi bí ń rọ́ọ̀nù nínú ni ó sì mọ̀ pé fi máa dáràn tẹ́ ẹ̀ bá wá ara yín OPC á sọ fáwọn ọmọ wa wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn tí wọ́n bá sọ̀rọ̀ dúró dégbà tẹ́nìkan wàá dìklẹ́à fún taani tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ráwọn èèyàn mú tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ráwọn èèyàn mú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n jọjú mọ́ ẹ̀ ńlọ́sọ ẹlòmíì dára àlùkìyàmà dòní lọ́sọ ẹlòmíì dání tó fi gbogbo dúkìá rẹ̀ sí kánú dòní ọmọ tẹ́sẹ̀ bí ọmọjọ́ méje tí wọ́n kú wọ́n sì sọ ọmọ sínú agbada agbada ọkà tí wọ́n fẹ́ rò omi tí ń hó ẹ dákun torí ẹ̀yàmẹ̀yà kí wọ́n á lè yà tí ń fi da tó ẹ̀yàmẹ̀ torí pé ẹ̀dínmù tó bá pẹ́ ẹ̀yàmẹ̀yà ni kò sí ẹ̀yà kan láyé tí ó gbà pé ẹ̀yà kan da tó tàwọn dépò pé ó da ju tàwọn lọ àbọ̀ kò sí Islam ló pa gbogbo rubbish nonsense yẹn rẹ̀ àwọn eléyìí ẹ̀yàn wà á lọ máa pa àwọn èèyàn ẹ wàá kú síbẹ̀ ẹ wàá sọ pé kúkú ṣẹ̀yìdì kọ̀ ọ̀daràn ikú wọ́n ṣe fìtínà yẹn náà ní Jos lọ́lọ́kan ọ̀jọ̀ kan ọ̀kan tí wọ́n wá ṣe ó ṣe déédéé wọ́n parí rẹ̀ èmi wá sí Nàìjíríà ń gbà yẹn àwọn àṣèdánilẹ́kọ̀ọ́ pàpẹ́ kí n ti ṣẹlẹ̀ yìí wọ́n yẹ kọ́ máa ṣẹlẹ̀ fìtínà ni wọ́n ń yìí máa lé àwọn èèyàn mùsùlùmí ni torí pé wàjà haúsá òun jẹ yorùbá mùsùlùmí jọ ni ẹjọ́ máa ń pàdé mọ́ṣáláṣí ẹ tí wàá tájẹ́tì pé tí wàhálà bá ṣẹlẹ̀ gbogbo wọn lẹ́ pa kí ni wọ́n ṣe fún yín tẹ́ fi pa wọn ẹ ń pa àwọn èèyàn ń pa àwọn èèyàn kí lẹ́ rò pé ẹ sọ fọlọ́n tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù gbogbo orú nǹkan ikọ̀ yẹn kẹ́ kó pa o kí sì ṣe jihadi wọn ń pe léyìí o ọ̀ràn ni wọn ń pe léyìí níbẹ̀rẹ̀ àwọn kan sọ fún mi wọ́n kọ̀ béèrè pé ah kó ní ṣe pe ní ọ̀ràn ẹ jihadi làwọn ṣe ń ta wọn torí kan làwọn ṣe ń ta wọn kò burú ẹ̀yin ò ní gbọ́ àwọn ò ní gbà àtẹ̀síwájú àsáǹsì dánilẹ́kọ̀ọ́ àsáǹsì dánilẹ́kọ̀ọ́ fìtínà ní tẹ́ǹfà yìí báyìí ẹni tó bá sì kú lórí rẹ̀ ó gbà fọlọ́ ẹni tó bá kú lórí rẹ̀ ó gbà fọlọ́ nígbà tó wá kú dẹ̀dẹ̀ tí ń padà ẹnìkan wá bá mi lọ́wọ́ ni wàláhì gbogbo ní tí mo ń sọ òótọ́ ni kí n jẹ́ kóun ó tú àṣírí fún mi kí n wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ gbogbogbò lórí ọ̀rọ̀ àmọ́ lẹ́yìn ìgbà tí mo bá gbọ́ àṣírí ó ní jẹ́mọ̀jẹ́ mọ̀ pé àwọn táwọn aláwọn ń ṣe jihad yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn dìgbà táwọn bá mu táwọn bá mu gbó táwọn bá mu wíwì ìgbà náà làwọn tó lọ pé àwọn bẹ̀rẹ̀ sí ṣe jihad ẹni tí ò mọ gbó mu yóò mú kí solution tí wọ́n máa fi lẹ́ tíìbì mọ́tò wọ́n mú torí wọ́n ò hó sẹ́ẹ̀ ẹni tí o bá sì rí lẹ́yìn nítòsí yóò mú petrol àní kórí o lè lo aago ó ní àwọn ti rí ẹni tí wọ́n dá lọ́nà tí wọ́n sì mọ̀ ní mùsùlùmí àmọ́ yorùbá tí wọ́n sì gun pa gbàtà gun pa wọ́n sì la ilé illallah ẹni tó gbá ẹnu ọkọ̀ kò lè má jẹ́ ewé ti mú gbó Ngbàtà ti pa làwọn mú péré ogun so ńgbà tí wọ́n lẹ́nìkan máa ní ah, àṣìyàn pa wọ́n kàn gbá létí nípa àṣìyàn pa báwo lẹ́yìn kọ̀ọ̀kan bá jẹ́ mùsùlùmí débi yorùbá ni débi wọ́n padà wọ́ ẹ́sì islam ni débi kèfèrí náà ní tẹ́lẹ̀ náà. a'udhu billahi minash shaitani rajim. sọ wọn á fún mi ní gbogbo àwọn instances yẹn wọ́n tún sọ débi pé ọmọ kan gbà tó fẹ́ jáde igbá àwọn fẹ́ lọ ṣe fìtínà yẹn bàbá rẹ̀ sọ pé ìwọ ọmọ mi mọ̀ kópa nù àgbẹ̀ mi mọ̀ kópa nù ẹ̀mí ọmọ wọ́n ní wọ́n sọ fún bàbá rẹ̀ pé wàláì tó bá sọ pé ká má jáde ìwọ ní kọ̀kọ́ pa a'udhu billahi minash shaitanir rajim so nítorí délé fìtínà ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn olóríire kan tí ó sì kópa ń bẹ òsì kódà kọjá pé kèsè mùsùlùmí làwọn tẹ̀ ń pa kí lẹ́sẹ̀ tí wọ́n fi sẹ́yìn náà rí ẹlòmíì ní sùn wọ́n fọ ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n lọ kó gbogbo tó máa pẹ̀ wọ́n kó wọlé wọ́n fi ń ṣe bẹ̀ ọbẹ̀ wá pọ́n mo ní wàláhì wàhálà ní pamọ́ yín lọ́nà fún un gbogbo tẹlifíṣàn tẹ gbé tẹ ń wò ó lé ní innakum lasariqun ó lé ní. so gbogbo eléyìí ẹni tó bá mú òdodo kọ́ sí òdodo òdodo wípé kẹ́ ẹ má sọ ọ̀hún tẹ́mi bá kọ̀ láti sọ tí ó. àmọ́ yín pé àwọn èèyàn míì fẹ́ràn kí àwọn àáfàá kan ya ìyàkuyà káwọn àfọ̀ jẹ́ dàlúrú dàlúrú dayérú dayérú so àwọn bá ti máa ń gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn they always dance to the tone of people táwọn èèyàn bá ń fẹ́ ni wọ́n máa ń wí so amakolágbọn kan àwọn máa ń fẹ́ káwọn so ẹ̀yin ọ̀yàrí máa wọn lọ́wọ́ ni tẹ́ ẹ̀ máa lódodo náà lẹ́sọ̀ tẹ́ ẹ̀ máa lódodo lẹ́sọ̀ ọba tà lónìí àsìkò tí tà ni o olórí bú pa àwọn lọ sídìí ẹ̀ máa màá máa retí kí wàá lọ ṣẹlẹ̀ ní wàá lè ka ó máa pẹ́ ah baba kudi ẹ̀yin lẹ́yìn tó lé mi ká pé tọ́ ọba tó sọ baba kudi gbọ́dọ̀ sí dá mi mà so <laughs> so gbogbo orú eléyìí kò sínú nǹkan tí islam fẹ́ fún wa islam fẹ́ dáadáa fún wa ẹni tí ò jẹ́ mùsùlùmí ẹ jáfi wà pé mọ̀nà jáfi wà pé sẹ́sìn islam